kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀. mo fẹ́ kó bí wọlé torí kó bí bá wọlé gbogbo nǹkan wálé alẹ́ sí màá máa jẹun màá ṣọ́ọ̀gì màá jẹ ṣọ́ọ̀bù fún àwọn ará ilé màá máa lọ sí skul ọ̀fẹ́. ẹ̀wọ́n náà gbọ́ èmi fẹ́ kó bí wọlé nítorí pé owó skul wọn wẹ̀ à ń sanwó skul everything wọn ṣùgbọ́n mo gbà pé tóbi bá wọlé màá máa lọ skul ọ̀fẹ́ everything á wálẹ̀. ẹ̀wọ́n kọ́. èmi náà gbogbo tó ní kí n san ní skul báyìí mi rí san kóbi kọ́ńtà jẹ́ kóbi wọlé gbogbo kan alex awalẹ̀ àtẹrànfù ìyẹn wá dé gbogbo kan alex má lọ skul ọ̀fẹ́. ọ̀dà torí ẹ̀ lè fi ń yọ̀ ọ̀dà ọlọ́run á fún iṣẹ́ ọlọ́run á bá iṣẹ́ èrò ọkàn yín tí òbí bá wọlé ọlọ́run á bá iṣẹ́ gbogbo nǹkan tẹ́ sọ yẹn ọlọ́run á bá iṣẹ́ àwọn òkè